èyí lé o wọ́n ti mú táyé àti kẹ́hìndé tó ń ṣe yahoo àjọ tó ń gbógun ti ìwà ìbàjẹ́ àti ṣe owó ìlú mọ̀kùmọ̀kù pẹ̀lú jìbìtì lílù economic and financial crimes commission efcc ilẹ̀ wa ẹ̀ka tìlú àbújá sì sọ pé ọ̀ àwọn ti fọwọ́ òfin mú àwọn ìbejì kan àtàwọn mẹ́rìndínlọ́gbọ̀n míì láàrin ìlú tí wọ́n ń ṣe yahoo tí wọ́n sì ń lu àwọn òyìnbó ní jìbìtì owó dọ́là nígbà gbogbo wọ́n ní gbàrà táwọn bá ti parí ìwádìí àwọn tán nípa àwọn ìbejì náà làwọn yóò fi ojú wọn balẹ̀ ẹjọ́ kí wọ́n lè lọ́ọ́ fi mú kàtà òfin lórí ẹ̀sùn lílu jìbìtì táwọn fi kàn wọ́n yìí. àwọn ìbejì náà ni potential àti takwan peter yàtọ̀ sáwọn ìbejì ọ̀hún tí wọ́n ti wà láhàámọ́ àjọ efcc báyìí tí wọ́n sì ràn wọ́n lọ́wọ́ nínú ìwádìí wọn àwọn mìíràn tí wọ́n tún fi ọwọ́ òfin mú pẹ̀lú wọn nílùú calabar ìpínlẹ̀ cross rivers ni àwọn bíi Takwa Emmanuel, Kelvin Onedu, Evans Edwin, David Osuji, Osanctoni, Confidence Obioki, Uche Chinedu, Gabriel Kanong, Ojon Victor, Ephraim Ikechukwu, Shedrack Nfon, Godswill Omini, Walter Offa, Anyi Basi, Lefi Disi, Peter Silas, Christian Uche, Chindidu Ofoji, Kelvin Anyanwu, Antonio Jone àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ alukoro àjọ náà ọ̀gbẹ́ni Wilson Ujarin sọ nínú ọ̀rọ̀ tó sọ nípa bí ọwọ́ ṣe tẹ àwọn ọ̀daràn náà pé òwúyẹ́ kan ni wọ́n wá fọ̀rọ̀ àwọn ọmọ yahoo náà tó àwọn òṣìṣẹ́ àjọ náà létí táwọn sì tara ṣàṣà lọ fọwọ́ òfin kó gbogbo wọn pátá níbi tí wọ́n wà lára àwọn ẹrù òfin tó sọ pé àwọn bá lọ́wọ́ wọn ni onírúurú ẹ̀rọ kọ̀ǹpútà àgbélétan fóònù ìgbàlódé àti mọ́tò ayọ́kẹ́lẹ́ tó pọ̀ dáadáa alūkkóró àjọ náà sọ pé lára ìwádìí táwọn ṣe nípa àwọn ọmọ yahoo náà táwọn sì ti rí ẹ̀rí tó dájú dáadáa níbẹ̀ ni pé àwọn kọ̀ọ̀kan wà lára wọn tó jẹ́ pé ọ̀rọ̀ ìfẹ́ ni wọ́n fi ń lu àwọn èèyàn ní jìbìtì lórí ẹ̀rọ ayélujára nígbà gbogbo nígbà táwọn kan ń ṣe gbájú ẹ̀ fáwọn tó bá kó sí wọn lọ́wọ́ tí wọ́n á sì pe ara wọn lóhun tí wọn kò jẹ́ níparí ọ̀rọ̀ rẹ̀ ọ̀gbẹ́ni wilson ní gbàrà táwọn bá ti parí ìwádìí àwọn tán nípa àwọn ọmọ yahoo náà làwọn yóò ti fojú gbogbo wọn pátá balẹ̀-ẹjọ́ kí wọ́n lè lọ káwọ́ pọ̀nyìn rojọ́ níwájú adájọ́ adéwálé adéoyè ló ṣàkójọpọ̀ ìròyìn ọ̀hún fún aláròye online television.